وأصحابه وسلم تسليما كثيرا قال المؤلف رحمه الله باب من الكلام للوالدين حدثنا مسدد قال حدثنا إسماعيل بن إبراهيم قال حدثنا زياد بن بن مقراقم قال حدثني طيبلة بن مياس قال كنت مع المجدات فأصبت ذنوبا لا أراها إلا من الكبائر فذكرت ذلك لابن عمر قال ما هي قلت كذا وكذا قال ليست هذه من الكبائر هن تسع الإشراق بالله وقتل النقمة والفرار من الزحف وقتل نسمة وقتل نسمة وقتل نسمة وقتل نسمة والفرار من الزحف وقتل المحصنة وأكل الربا وأكل مال اليتيم وإلحاد في المسجد والذي يستسخر وبقاء الوالدين من العقوق قال لابن عمر أتفرق من الناس وتحب أن تدخل الجنة قلت بي والله قال أحل والدك قلت عندي وعندي قال فوالله لو ألنت لها الكلام وأطعمتها الطعام لتدخلن الجنة لتدخلن الجنة من تنبت الكبائر حدثنا أبو نعيم قال حدثنا سفيان عن هشام عن هشام بن عروة عن أبيه واخفض لهما جناح الظل من الرحمة قال لتمتنع من شيء أحباه لا تمتنع لا تمتنع من شيء أحباه لا بجزاء الوالدين بس الحمد لله وصل الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله باب لين الكلام لوالديه نبي نبي باصر نبي بابتسي وما لا هو ما تمام با هو بيوامي جي صورو káwọn máa bá wọn sọ̀rọ̀ ní ìbánisọ̀rọ̀ asa aláìlẹ́kọ̀ọ́ ẹni tó ṣe pé ẹni tó bá fẹ́ dàpọ̀ dànù kọ̀ọ̀kan owó kóbi tó bí òun lélẹ́yìí wà burúkú pátápátá gbà lélẹ́yìí nítorí pé anábìwá sallallahu alaihi wa sallam nínú àwọn nǹkan tó ti fi mọ̀ wá òun náà ni pé kéèyàn lẹ̀ yìí máa ṣe sábàbí káwọn èèyàn kí wọ́n lè súnmọ́ yàn tí ọba wa lẹ̀ lóhùn fáwọn òbí rẹ̀ báwo ni wọn àtàwọn òbí yẹn ṣe gbọ́ra yín yé ògbọ́n tó lọ́n sọ ń pa ànábì sallallahu alaihi wasallam ni. وني فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك ọlọ́ni ìkẹ́ ọlọ́run tó lọ́n ṣe fún ọ àánú rẹ̀ lórí rẹ̀ ló mú ọ lẹ̀ fún wa nítorí tó bá lọ jí òkúròrò ni aláyàkókò nàkí gbogbo wọn ni ọba ni ọba túká kù lọ́dọ̀ rẹ̀ so ẹ̀kọ́ ńlá ni tọlọ ń kọ́ alátara anabi sallallahu alaihi wasallam kájà ni tó yẹ pé yọlẹ ní ọ̀rọ̀ nígbà tí a bá ń bá àwọn èèyàn ṣe pàtàkì jùlọ àwọn òbí wa Ọlọ́run Ẹlẹ́dàá wa fi hàn wá bó ti ṣe yẹ ká máa bá àwọn òbí wa sọ̀rọ̀ wọ́n ní wala taqul lahuma uff wala tanharhuma waqul lahuma qawlan karima eléyìí jẹ́ nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó jẹ́ àṣẹ oríṣi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nípa nǹkan tó lọ́wọ́ bá tọkọ fún wa láti ṣe àti ntí ọ̀pá wa láti pé ká máa ṣe. wala taqul lahuma uff wọ́n sọ fún àwọn òbí rẹ pé káì lédè lárúbáwá àwọn sọ pé uff ó súnmi áhán kíkọ́ wọn sọ pé àtẹnumọ́ yín ti pọ̀ jù wàhálà yín ti pọ̀ jù. ọ̀gbọ́dọ̀ sọ wọ́n ní ló kéré jù nínú insultive words ní téèyàn lè pè fún yàn láyé ọ̀gbọ́dọ̀ pè òbí fi hàn náà ọ̀rọ̀ tó máa ń bá wọn sọ wípé wọn ti sú ọ kò tiẹ̀ wù ọ dàbí ìgbà tó ṣe pé ọpọlọ wọn gan ṣiṣẹ́ nọ́málì mà à ń wérú wọn ń wérò ni ó sú mi ọ̀gbọ́dọ̀ jẹ́ oṣù ọ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ oṣù ọ̀ nítorí pé <clears throat> ìgbà kan ìwọ náà ń bẹ lọ́wọ́ òbí rẹ gẹ́gẹ́ bó bí rẹ ti ṣe ń bẹ lónìí lọ́wọ́ rẹ àti ìwọ náà wà ní kékeré rántí pé kò sí àti nítòbí ó ṣe fún ọ àti nítòbí ò ní ṣe fún ọ àtẹnumọ́nà lọ́wọ́ máa bá ka òbí ò sì fijọ́ kan sọ pọ́rọ̀ rẹ sọ àwọn rí wọ́n á máa retí kójú ọ̀rọ̀ wọ́n sọ sódò kómi ó gbé ọ lọ bí wàá lọ́ọ́ máa ti pọ̀ jù ókè títí ọ̀bá pọ̀ jù wọ́n wá dúró yìí ìgbà tó ṣe tó fi tẹnumọ́rọ̀ kó tó di pé wọn náà dàgbà kó tójú gbọ́ wọ́n bọ́ lọ́wọ́ wàhálà rẹ̀ mẹ́wọ̀n ṣé irú àsìkò tóbi ìjọ wàá ṣe tí wọ́n fi sọ pé wọ́n ń tẹnu mọ́rọ̀ ṣé yóò torí ètí wọ́n ṣe tí wọ́n fi ń tẹnu mọ́rọ̀ kó tó di pé wọ́n jáwọ́ mẹ́ torí pé àgbàlagbà làwọn àwọn ń lọ ni ọmọdé ni wọ́n gbà náà ń dàgbà ni bí wọ́n sì ṣe ń ṣe nínú wọn ń dùn kí ló dé tó fi jẹ́ pé ńgbà táwọn ń ṣe tiwọn inú rẹ̀ ń bàjẹ́ ṣé wọ́n mọ̀ pé irú ìgbà tá a bá fi mú ìkà lọ́yẹ̀ ká fi tán irú bí bàbá rẹ màmá rẹ ṣe wọ́n fún ọ nù àwọn wọ́n fún ọ pé wọ́n wọ́n fún wọn dín. wala taqul lahuma uff ọlọ́ni ma torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ lè máa bẹ̀rù bàbá wọn sọ ya wọn dígbà wẹ́wọ́ wọn ní káyà kankan máa sọ̀rọ̀ sáwọn ya wọn àmọ́ bàbá yóò máa bẹ̀rù bí bàbá bá tiẹ̀ ti lẹ tí ò lè dá ọmọ mú ma ó lè pẹ́ bá mú ẹ dé ẹ lùkọ́ dẹ̀ so ṣùgbọ́n ìyá àánú pọ̀ ìyá rẹ̀ oníkè kan bọ̀ kan bọ̀ ń lé ọmú ẹgbẹ́ tí wọ́n ti ń lé ọmú tó ti pọ̀ wọ́n fẹ́ bọ̀ tó tó fò tó fò gọ́tà sọ pé tipátipá lè wọ́n fi fò lójú ìyá rẹ̀ ó tún ti bú sẹ́kún pé ẹ má dá ń tán tó wá dúró bó ṣe fò bàbá rẹ̀ sọ pé tó bá dá ọ dá ẹ ra mú tó ọlọ́wọ́n á ní wọlé ẹ̀tọ́kù lẹ́hùnmá ọ̀f bàbá àtìyá rẹ̀ ó gbọ́dọ̀ sọ fún ọ kó sùn ọ wọlé ẹ̀tẹ̀nhárùnmá ó tiẹ̀ gbọ́dọ̀ jágbe mọ́ wọn èyí tó kéré jù ọ̀gbọ́dọ̀ sí ambosibosi kọjá gbèmọ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ọmọ sọ pé à èmi máa ń jágbe mọ́ òbí tèmi o à mọ́ wá di pé wọ́n fẹ́ pààyàn mọ́ wá di pé wọ́n ń tẹnu mọ́rọ̀ ẹ̀ ọ̀kan wọ́n á máa ń pè lọ́mú wá lọ́mú wá á ẹ wo. bàbá rí i pé ń ké má bàbá rẹ̀ ń ké má yàrá rẹ̀ tó a sì mà pé a lè sọ pípa ayé dayé òyìnbó wá jẹ́ pé torí gbígbà yí padà kí ó rẹ́ kó wá bímọ kó ọmọ rẹ̀ kó wá ju ọmọ màlúù lọ ìwọ wá yí padà ó ju bàbá rẹ̀ lọ yí padà ó ju ìyá rẹ̀ lọ ìwọ gẹ́gẹ́ bíi ta gẹ́gẹ́ bíi ta torí ọlọ́run lọ gbọ́dọ̀ dágbé mọ́ ọ so kàkà tí ọmọ wa gbé òbí rẹ lẹ́nu sọ̀n kí wọ́n máa jágbe mọ́bí rẹ ó bẹ́tà kọ́ máa rìn sí sàkáàní wọn ìwọ́n pọ̀ á rìn sí sàkáàní wọn wọ́n máa pe àwọn èdè burúkú lẹ́nu ó súnmọ́ pé èèyàn fẹ́ sórí ibú rọrùn èèyàn fẹ́ sánà àti wọn náà jahannama rọrùn irú rẹ̀ sì máa sábà wáyé gbọ́wọ́ àwọn ọmọ tó bá ti lówó táwọn òbí sì wà nípò ẹni tí ń bùkátà káwọn ọmọ yẹn máa fi nǹkan sọwọ́ sáwọn so irú àwọn ọmọ yẹn wọn máa papá jánu wọn máa ṣèṣe kò sírú àwọn wọn máa fẹ́ fọwọ́ lálẹ̀ pé bóòlù ẹsẹ̀ lè máa ṣe báyẹn ẹgbẹ́ agbẹ́kẹ́jọ ni mo fi kíní ránṣẹ́ ẹ tún ti àlò tán wáátì tani wáátì tani ń ṣe wáátì à gbogbo pàǹdùkú tó kó wa kó nǹkan rẹ̀ lẹ́yìn. nítorí pé kí ìyangàn rẹ̀ tó dáyé ti ṣe ń takò pọ̀ jù àti gbogbo òbí náà tó bá máa ń rò kàn ó sí ọba ti fi nǹkan ránṣẹ́ òun òórùn jẹjẹ àwòrán-ìlà kí ni jẹ́ bẹ́ẹ̀ torí ẹ̀ náà ló ti jẹ́ pé oníkálukú oníkálukú nù wa ó yẹ nígbà tí bá ń rí kọ́ máa pa mí lẹ́dọ̀ǹgbẹ́ hmm, torí pé oríṣiríṣi làwọn ọmọ tẹ̀ ń bí ọmọ púpọ̀ ọmọ kò ní sàlùbáríkà wà ọmọ ohun ọ̀kọ̀ láti sórí ibú wọ́n pọ̀ tó nítorí kí ọmọ kan má bàa wá kó bá yín ọmọ kan má bàa bá ti ń jẹ́ dandan ẹ gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé ẹ ẹ ẹ dínà káwọn ọmọ kò fi wá jẹ́ pé ìwà tí ó máa hù ìwà tí ó ń tọ́lọ̀ wọn bẹ́ẹ̀ lè dá wa tọ́gbà ìpè kí ọmọ hù tóbi rẹ̀ ni. ọlọ́ni wa qul lahuma qawlan karima ọ̀rọ̀ alápọ̀nlé náà máa bóbi rẹ̀ sọ̀rọ̀. ọ̀rọ̀ alápọ̀nlé náà máa bóbi rẹ sọ o gbọ́dọ̀ bá òbí ní ìbánisọrọ wípé àṣà nìwọ o gbọ́dọ̀ bóbi rẹ̀ ní ìbánisọrọ pé ti yẹ ọmọkọ́mọ tó ti ya gara wa yóò ṣe dandan ó jẹ́ pé ọ̀rọ̀ yín jọ wọ̀ so ṣùgbọ́n o gbọ́dọ̀ pèdèkéde fòbí rẹ̀. ó lè jẹ́ pé ibi táwọn dojú kọ ó yàtọ̀ síbi tí wọ́n kọjú sí ọ gbọ́dọ̀ wá jẹ jẹ́ pé ìwọ lọ́wọ́ àmà là lóbi rẹ lọ́wọ́ bí ọ̀gá sọmọ ọ̀dọ̀ ọmọ mi tí máa ń bóbi rẹ sọ̀rọ̀ ohùn rẹ nìkan lẹ́ẹ̀mọ́ gbọ́ ẹni gbóhùn bàbá rẹ ẹni gbóhùn ìyá rẹ yóò ti sọ wọn di ẹni tó yẹ pé kò lè gbérí má sọ nítorí pọ̀ ní sọ̀rọ̀ bàbá ó tún máa sọ wípé tọ̀ ṣé ẹ ti ráwọn aláàjì káwọn àmọ́ pé ta làwọn aláàjì wọn ọmọ rẹ ni tó bàbá ó tún wá yọ ọtún síbi tó wà pé à ní ìmọ̀ pé wàá nú lè nítorí pé ọmọ ó ti sọ wá di títí sọ wọn di títí sọ wọn di dàdà gọmi títí kí fún wọn láì ní iye gbà pé wọn lọ sọra wọn ntọ wọn gbé wúro sí wọn lójú tí wọn ò dùn ẹsẹ máa kó àgbàlagbà wọn bá lápọn kù mọ lọ́dọ̀ wọn sáà máa fa wàhálà pẹ̀lú ọmọ kó tètè rán ni lọ sí kérémẹjẹ ṣùgbọ́n àwọn máa ṣe sùúrù wọn máa ṣe sùúrù yọmọ àwọn yọmọ ń ṣe yọmọ àtàpàkàkà kọdọ tún lè máa sọ lójú àwọn ọ̀rẹ́ rẹ̀ tó ń bá bẹ ọ̀rẹ́ rẹ̀ wò tó di pé bàbá tiẹ̀ tó bàbá sì tún wà kọ́rẹ́ǹtì steering ò ti gbọ́ ọmọ dáàdì lọ́wọ́ tó àwọn sì ń kọ́ńtrol lé díẹ̀ yóò máa sọ pé ah ó dẹ̀ fààyè gba gbogbo gbàkúgbà ń lè fi yín bíbá à ah, dáàdì mi tí ń bá tí ń bá dún lásán à ah, dáàdì tẹ dáàdì tẹ pa lọ́lọ́ ókè tí dáàdì bá pa lọ́lọ́ ṣé ni ò ní rọ̀ mami ó ti rọ̀ bí ẹ̀fọ́ tọrọ subhanallah torí ẹ̀ yẹsẹ nǹkan dáadáa ọmọ abú ni ọ ọmọ abú ọmọ abú burúkú ni ọ tó o máa ń ṣe bẹ́ẹ̀ sóbì rẹ̀ ẹ ẹ rí i pé ìgbà tí Bukhari tó sọ̀rọ̀ kan síwájú lábẹ́ àkọlé báàbù birri walidayhi wa in zalama gbígbọ́rọ̀ ṣíṣe dáadáa sóbì méjèèjì kódà kó ti kàn ṣàbòsí sọmọ ọwọ́ amú wa lẹ́yìn rẹ̀ báàbò lẹ́yìn kalam li walidayi níbi lẹ́hùn rẹ fún òbí rẹ tó ń bá ń bá wọn sọ̀rọ̀ ìyẹn ni kódà kó ti kàn tún ṣàbòsí sọ kódà kó ti kàn tún ṣàbòsí sọ so nítorí pé ẹ̀ tálábàárà làárí ẹnìkan rí tẹ́lẹ̀ kànáà tí wàhálà bá ṣẹlẹ̀ láàrin wa àtòbí rẹ̀ tẹ̀ ń pariwo gbogbo ẹni tó bá wá dá sí aṣẹ́jú tiẹ̀ ní gbogbo èèyàn ó rí wọn ní ráṣẹ́jú bàbá rẹ̀ àbí tìyà rẹ̀ wọn náà fẹ́ ọ̀fẹ́ jèrè ọmọ mi wọn ń ṣe báyìí sí bàbá rẹ̀ wọn ń ṣe báyìí sí ìyá rẹ̀ wọn àti èsì pé ìwé orí ibú lọ gbàǹgbà tó ń bọ̀ wáyé kódà kó ti kú bí òun níta fi ṣe àbòsí sí ọ wọ́n fẹ́ tó ẹgbẹ̀rún máìlì gbogbo èèyàn tí wọ́n sọ̀rọ̀ ọmọ abú nìwà wọ́n fẹ́ sórí rẹ̀ láti ṣe pé orí ibú lọ yàn láàyò torí ẹ̀ wọn bá ṣàbòsí sí ọ tọ kálẹ̀ ọ̀hún nígbà tá a máa ń bá yàn sọ̀rọ̀ wọ́n bẹ ní ẹ̀kọ́ tọ́lọ̀ nǹkan fi kọ́ wa ìgbà tí ọlọ́run ẹlẹ́dàá fẹ́ràn anabi musa aleyhi salam àtẹ̀gbọ́n rẹ̀ anabi harun aleyhi salam àwọn jẹ́ olóríire ńlá nígbà wọn sí olórí ibú àgbà lákòókò wọn fìràwọn ọlọ́run wa ni faqula lahu qawlan layyina la'allahu yatadhakkaru aw yakhsha tẹ́bá dọ́dọ̀ fìràwọn ọ̀rọ̀ tọ́lẹ̀ ní kẹ́ sọ bẹ́ẹ̀ yọ jẹ́ arántí ọlọ́run. àbí ẹ̀jẹ̀ bẹ̀rù rẹ̀ ọ̀rọ̀ tó lẹ̀ ní kẹ̀bà sùn bàbá jẹ ọ̀rọ̀ rẹ̀ wá ṣe burú tó àtìyá rẹ̀ tó fi pé owó ò ní bá wọn sọ̀rọ̀ tó lẹ̀ ṣé burú tó ti fìrà ọ̀nà bóun ni wọn náà ti wá dáa tó sí wọn tó ànábì Musa àbí ànábì pé máa jágbe má wọn máa má wọn mí ò bọ̀ àti pé àwọn òbí gbogbo bó tilẹ̀ wù kí ogbó sọ wọ́n di ó yẹ káwọn náà kàn ṣẹ́kù pẹ̀lú àwọn action kọ̀ọ̀kan torí àjẹ́bẹ̀ ọmọ ó sìn dín mọ́ àwọn lọ́wọ́ tọ́mọ bá ti rí fóun dàgbà tóbi ọ̀hún ti ń di arúgbó kùjọkùjọ so tó sì jẹ́ pé bóyá tẹ́ bá ṣe wí ṣáájú àwọn kankan tó nídìí kánáwó sí òun ní gbé e yọfẹ máa ṣèṣe kò sírò òun kò bá jọkùnrin kò bá jọbìnrin yọfẹ máa fọwọ́ lálẹ̀ níwájú àwọn òbí rẹ̀ láwọn kan tí ọ̀tọ̀ tí ò yẹ tó bá lọ jọbìnrin ni tó ti wọlé ọkọ ní máa ń ṣe bẹ́ẹ̀ especially kápẹ́ ìyá rẹ̀ nìkan ló kù ṣe ìyá yìí òun ọ̀wá òun ìwà gbàwí torí ìbẹ̀rù báwọn ọmọ máa jà torí tó ń bá ti bá wí ọmọ èèyàn lódì ni tó tí ọmọ tó bá ti lé lọ wọlé ọkọ pẹ̀lú ìwà tí ń hù kò ní rí lé ọkọ gbé so tí òbí bá ṣẹ́kù pẹ̀lú action tí wọ́n ké fún tí wọ́n kó fún ẹ rí i pé kò ní gbé wà burúkú jáde lé wọn lọ sílé ọkọ torí pé ní téèyàn bá ti ń ṣe láti kékeré kí ẹ máa báyàn dàgbà torí dánidáni kan kì í báyàn lágbà títí máa bá yàn bọ̀ láti tẹ̀lẹ̀ so ntí àwọn bàbá àti ìyá bá ti fi àyè rẹ̀ gbọ́ ma ní ìwà àbàjẹ́ tó bá fi lè gbé délé ọkọ nítorí dájú ni pé ru wọn wọn sábà rí lé ọkọ gbé nítorí pé ọkọ ọkọ wà fún nonsense ọkọ wà fún kó tolerate rubbish so wọn fẹ́ sọ fún ilé tó ń lọ wáyé gbogbo àwọn wà burúkú ìwà àdánù tó ń gbé bọ̀ yẹn wà bọ́lẹ̀ bí èkìsà wà sọnù àjọna ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ tó bá gbé náà lọ́kàn márùn táwọn máa fi ṣe wà hù kò tí ì débi tọ̀ lọ yóò mọ ayé òun lẹ́nu pé dákun ẹ̀yin yẹn bá ń dá sọ̀rọ̀ ṣé mo ti wá sọjọ́ ẹnu mi lọ láwọn láwọn àìlẹ́kọ̀ọ́ burúkú kò sọjọ́ ẹnu ẹ lọ gbọ́dọ̀ tún sọjọ́ ẹnu ìyá rẹ̀ lọ kìí ṣe wọn nìkan o tún sọjọ ẹnu ìyá rẹ torí ìyá rẹ ò dé sọrú rẹ sọkọ rẹ ọkọ ọmọ rẹ bá sọ àwọn gbàdúrà pé wọn ò fi aṣọ wọn ò fi bà á lẹ́nu nígbà tí àwọn ń tọ pàápàá jùlọ wọn ti dàgbà má lọ́wọ́ so títò tẹnu rẹ ń jò látàrí léèsì tí wọn fi bà á lẹ́nu náà ló gbé délé ọkọ ọkọ wa fẹ́ kọ gbogbo bàjẹ́ òun náà ní find it easy nítorí pé bí wọ́n ti ń yanjú ọ̀kan níwà burúkú mi ó tún máa yọjú bí wọ́n ti ń yanjú wà burúkú kan níwà burúkú mi náà ó tún máa yọjú yóò dé gbìnrín ọ̀tẹ̀ sọ ọkọ wa lè wò pé káì n ò lè fara da àwọn ìwà burúkú ìwà burúkú tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó pé gba ó pẹ́ gbẹ̀rún ó bẹ́tà kó máa lọ lẹ́wàá sọ̀tì torí ọ bẹ́tà kóbi okùnkùn ti sẹ́kù pẹ̀lú àwọn action kan pẹ̀lú tó o bá halẹ̀ lásán tó ń ti kó lè dìde má bi tó o wà àfi tipátipá sẹ́mi náà ni wọ́n ń bọ́ ẹ́ ọmọ ó ti fẹ́ wọlé so tí bàbá tí o bá sẹ́kù pẹ̀lú action báyà ọmọ rẹ̀ ọba jẹ́ lọ́ba lùmà kò ní ráyè gán gbé torí báyìí ò ní àsìkò fún àwọn nọ́ńsẹ̀nsì ayé ọ̀tọ́ lọ rétí àìníwà gidi àwọn wa lé lọ sí kótó máa lé bọ̀ wá lé sí ẹ̀yìn láyé tẹ́tù fọmọbìnrin sí tó bá ti lọ tó bá jẹ́ ọmọkùnrin náà ńkọ́ yọ bá lùmà yọ mọ fọ́ńbù lórí rọ́ọ̀nì ó lè máa pẹ́kọ̀ sẹ́ni tó tó ní gbogbo àdúgbò torí pé ń kí fáwọn òbí rẹ̀ àwọn náà rí nǹkan kan sí sí òbí gbọ́dọ̀ sẹ́kù pẹ̀lú àwọn action kọ̀ọ̀kan. tọ́ ọmọ yín ó ṣe nǹkan tí ọ̀dà tó hùwà burúkú ẹ̀yin ò sí lágbára tẹ́ fi lè bá wí mọ́nì kódà ẹ̀ lè sọ fáwọn èèyàn kan mú kún òde kan lù ó kéré jù ẹ fi hàn ẹ pé àwọn èèyàn jọ ẹ bá sọ̀rọ̀ nítorí ṣe mi mi ọba lọ́wọ́ sí o tí n bá lọ́wọ́ sí bí tí wulẹ̀ ó kéré ma tí o bá sì yí padà yóò gbòdì ọ̀rọ̀ lẹ́nu mi tonti pé ní sódì ọ̀rọ̀ èrò ọba èrò ọba àwọn tó bá dá sí wọn ni tọ́ ọ̀rọ̀ tí wàá dójú ẹ báyìí ṣé ìdá yìí ló wá yẹ kó o tẹ́rí gbé pè lẹ́nu òbí rẹ ọ̀gbàdúrà mọ́ lẹ́nu òbí rẹ èpè lọ́wọ́ fẹ́ tẹ́rí gbà èrò ọba náà wọ́n mọ̀ pé ha ń lò ń ṣèyí tán títí wàá tó ń wo burú tó báyìí bẹ́ẹ̀ torí ẹ ẹ gbọ́dọ̀ fọmálẹ ẹ gbọ́dọ̀ fọmálẹ nítorí pé àgbàrá ò ní sọ pé òun ní wọlé onílé ni ò gbọ́dọ̀ gbà àwọn ọmọ oníta láìpẹ́ máa hùwà aláìlẹ́kọ̀ọ́ wọn oníta máa hùwà wọn oníta láìpẹ́ máa hùwà gbére because oníkálukú nígbà tó máa ń tàn wọn jẹ nù láìsí nínú ìgbésí ayé wọ́n ti ní nǹkan báyìí wọ́n ti rí nǹkan báyìí wọ́n ti ní chance báyìí àti òbí kí wọ́n á ní. òbí gbogbo nǹkan ni òpònú dìgbìrín ọ̀bọ ara rẹ̀ òbí gbogbo nǹkan ni torí gbogbo lọ́sàn pé tó wo pàǹdùkú àti pàǹdà tó ríra rẹ̀ nù rẹ̀ tí o bá sí bàbá màmá ẹ̀ tó bí ọ tí wọ́n lè wọ́n ti ẹ̀ lè jẹ́ pé. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا o ti jẹ́ nǹkan kan rí dání kankan tiẹ̀ lé sọ́ńpa rẹ̀ ẹ máa bàbá màmá tán forí rọ náà gbóná ara rẹ̀ o ti gbàgbé pé láti inú kòkò dúdú lẹ̀kọ́ funfun tiẹ̀ ti jáde wá tó ń torí de eléyìí òbí wọn wúwo wọn wá ọjà ń tọmọ kí wọn máa bá sọ̀rọ̀ tí wọn máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ahọ́n tó le ẹ sì rí i pé ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ lónìí àfàwọn ẹni tó lọ ń bá sànù náà ni wọ́n ti ṣubú sínú ẹ̀ṣẹ̀ ńlá yìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n á máa pe gbòlégbòlé náà máa fi dóúnjẹ kọjá àṣẹbí dáàdì mi ni ẹbí mọ́mì mi ni ẹbí dáàdì mi ni ẹbí mọ́mì a máa ṣe dáàdì tí a máa ṣe mọ́mì jẹ tó sì fi wọná rọrùn so a gbọ́dọ̀ ní ìwà rẹ̀ lẹ̀ àti ẹ̀kọ́ tó ga sáwọn òbí rẹ tó máa ń bá wọn sọ̀rọ̀ ẹ̀rí lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà lọ wà ó ṣe pé à ń gbòòrò má di ẹ lọ́wọ́ kú lọ́rọ̀ wọn tí wọ́n á sọ pé wọ́n dùn wọn lọ àkìtàn lọ́ọ́ jẹun ìgbà tí òbí rẹ bá ń bá sọ̀rọ̀ tí ó ṣe láǹfààní láyé tí ò ní jọ kábàámà lálùkìyàmù ọ̀pọ̀lọpọ̀ nínú wọn láti pé bàánújẹ́ ni wọ́n fi máa tẹ́wọ́ gba irú òfin ni màná bí ọmọ tí kìí fẹ́ tètè dìde jí láti lọ sí mọ́sálásí lọ sí náà tóbi ọmọ wa pé sí lágbájá ti dìde títà mẹ́lò ti jáde irú èyí tí a bá ti ká tá a tún ká tá a tún ká lórí pé kìí fẹ́ dìde lọ sí náà tó wá jẹ́ pé òun náà ni ẹ̀yin náà máa tẹnu mọ́ orúkọ rẹ̀ pé sóti dìde sóti jáde sóti lọ mọ́sálásí ẹ̀yẹ wá wo ìwà tí irú wọn máa gba mo ti dìde ah, yóò máa dún ní lọ́nà tó bí òní gbà mo ti dìde ah, kí ni lágbádá lágbádá èmi kan máa wà nílé mi ah. <laughs> ara tá a wí nù tí ó jọ máa wọná rọrùn gbogbo ń tẹ́ kà fún ọ̀nà àti wọná rọrùn ok yóò bá jẹ́ pàǹgòrò máa jẹ lọ́wọ́ kú òpònú rẹ̀ ni wọ́n á sọ pé òun ò dùn wọn la àkìtà lọ́jọ́ ṣé dìde lọ sí sọ láti ọ́ dàbí dìde lọ jó disco ni dìde lọ sí sọ láti sọ wá dàbí dìde lọ ta lúdò ni wọ́n ń pè ọ́ pé kọ́ wá sóríire wọ́n ń pè ọ́ pé dìde ìwọ náà kọ́ là lọ́wọ́ wọ́n á sọ ní sọ pé bàbá yẹn àbí òye àti àtẹjú bàbá rẹ ti pọ̀jù ìjọ tí máa ṣe fún wọn bàbá rẹ bá ìjọ tí máa kí fúládì wọn pè <laughs> mẹjọ tijọ náà òní ni mẹjọ dọlà kó kúkú tètè sórí ibú rẹ òòrù ni tí wọn lẹ̀ mọ́ lórí tí òsín tí ó yọ eré ló ń pò bì à ń gbòòrò mẹjọ òpónú rẹ lọ́wọ́ kù ó ní wọn ò jó wọn lọ àtìtàn lọ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ mi ẹ̀rí tó fi bá ń bá wọn sọ̀rọ̀ kìí ti tẹ̀kọ́ kò ní dáhùn yàtọ̀ máa ṣèṣe pé òun gbọ́ tó ń sọ ni ó lè dáwọ́ pọ́yìn ká máa wulẹ̀ ẹ̀ lẹ́bi ẹni tí ń ṣe sọ̀láàtì ó máa ó sì ń kún ni ń kún wọ́bi ṣe ń sọ ọ̀hún nìkan nìkan ìwọ̀n lọ́wọ́ adìkan ẹ sọ ń tẹ́sọ̀ mi ọmọ lọ́ńtẹ̀mí dọ̀rọ̀ ṣé àwọn máa rí náà <laughs> ah ẹ̀rín rẹ̀ pa mi so because ẹ rí i pé wàláhì ojú ọ̀nà àti sórí ibú ńlá yìí náà mo sọ pé sàṣọ ọmọ lọ́gbọ́ lọ́wọ́ ẹ̀ sàṣọ ọmọ ọkàn jẹ́ pé àwọn òbí ah wọn náà máa ń fún àwọn òbí ń sòrò ó lè má jẹ́ pé àwọn gan ni wọ́n train ara wọn lórí ẹ̀ ọlọ́run máa ń rọ òbí ni tó bá yẹ pé gbogbo ìwà ọmọ lòbí ó máa pé òun fẹ́ sọ sí ni ó máa pé òun rí sí kò sí tàbí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òbí ó ti ṣépè fún gbogbo ọmọ ọ̀la àmọ́ àwọn òbí máa ní sùúrù wọ́n máa ń fọwọ́ wọ́nú wọ́n máa ń fi gbígbọ́ ṣaláìgbọ́ wọ́n máa ń fi rírí ṣaláìrì so sàṣọ ọmọ ló lè bọ́ lọ́wọ́ àìlẹ́kọ̀ọ́ sóbì rẹ̀ gbogbo ńtọ́lọ́ ni wọ́n gbọ́dọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ làwọn máa ń ṣe. so nísìnyí bọ́mọ bá tún á ti kọ́ bọ́ lọ́wọ́ egbo nípa pé kò tiẹ̀ gbowó kankan mọ́ lọ́wọ́ òbí òun náà ti dá tó àwọn akérò àwọn eléyìí o àfi sọ torí gbígbóná gbígbóná ni wọ́n máa gbé wá tí wà lóru ń bò lọ́sàn-án àsìkò gbà tí àwọn òbí rẹ tán forí rọ táwọn ń ṣe wàhálà lórí rẹ níbo wá ní gbogbo owó irọ́ tí wọ́n ń kó lọ tó ń kó ka ìwà wà níbo lọ wà má jẹ́ kí ìyàwó kan kó sì yín darí o tó láwọn obìnrin tẹ rí yẹn tiwọn so láì jẹ́ kí wọ́n lọ gba training so ìwà wọn ó fẹ́ fura obìnrin àwọn ọmọ fẹ́ mú ọmọ fẹ́ capture yàn dání tí òfin ní sẹ́kù fóbi rẹ̀ so ẹ̀rí obìnrin míì gan tún lè sọ jáde tó sá máa wọ́nà láti láti gbé òjìnà táwọn òbí rẹ̀ aláṣejù tí sọkọ́ dọ́mọ aláṣejù tí sọkọ́ di bàbá so agbé òjìnà agbé òjìnà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sáwọn òbí rẹ̀ so tí wọ́n á gbé bàbá rẹ̀ ò lè má pè láàárọ̀ láàárọ̀ sàlámù aleykum aleykum sàlámù báwo ni sáájú dáadáa adúpẹ́ bàbá so ṣé dáadáa làwọn ọmọ náà wà adúpẹ́ bàbá tọ́ ọlọ́run ọba yóò gbàdúrà wa ọlọ́run ṣàánú wa ẹ̀rọ àkùkẹ́ lọ burú nu gbogbo eléyìí ṣé bàbá ti sọ́jú ẹnu wọn lọ tọ́ nígbà tí obìnrin yẹn ti ń stọ́dì bàbá rẹ̀ ó pè sáá sáá sáá náà ní sáá sẹ̀mọ̀kẹ́ ń bẹ̀rẹ̀ bọ́ọ̀nù. so ìwọ náà ò ti tẹ́kì ẹ pòsíṣàn kan sí ọ̀rọ̀ bàbá rẹ tí máa pè ọ́ sí wọn lọ́ba sí ní wò pé lóòótọ́ ni bàbá ti pọ̀ jù <laughs> díẹ̀ díẹ̀ lọ́ba wò pé àṣejù bàbá ti pọ̀ jù ha wọ́n pè lánàá wọ́n tún pè ń jẹ ta ọ̀rọ̀ kan náà sáà ni ebọ́jọ́ tuntun láti ti wà ok láàrin bàbá àtọmọ ta yẹ kó máa wọn náà rí bàbá yín yẹ kó ọmọ lọ́yẹ kọ́ máa pò bí ọmọ wa ní pò bí yọ máa tètè pé tó bá wọn kọ́ péyàn tó bá wọn kọ́ máa péyàn ah subhanallah títí ìyàwó yẹn tó wá kó gbó sí ọ lórí dáadáa náà kí bàbá rẹ̀ mú tiwọn náà àwọn ọmọ títí wọn ò tí ì bọ́ sí wọn mú tiwọn náà gbọ́ fún kí wọn kàn fà wá lọ́rùn lẹ̀ ah! kí ni bàbá ìjókòó lẹ́yìn lórí ni ọwọ́ pé kí yín béèrè àlàáfíà yín ó tún ti sẹ́ lọ́n wọn náà bá di kó ń wo dáàdi rẹ pé obstacle ni bàbá o obstacle báwo bọ́ǹbà <laughs> bó bàbá ṣe dókítà àdìgbò ni wàá lọ bá tó bẹ̀rẹ̀ mẹ́ o ò bá ní fẹ́ tún rí bàbá rẹ mọ́ bàbá tí ò gbowó lọ́wọ́ rẹ fáà ọba tún ní fẹ́ rí wọn látàrí obìnrin bìlíìsì kan tóun tán jẹ wọn náà ti ń tan láńtà kí ló ń jẹ ganu fámìlì yìí níyàwó rẹ kí ló ń jẹ àlejò lọjẹ àbí ìsàlejò àlejò sì wá lè sọ ọmọ àlejò tá àwọn bàbá alé àtẹ́bẹ̀ náà ni wọ́n náà ń da fámìlì tiẹ̀ náà rú tó ń kó gbóso náà lórí sí bàbá tiẹ̀ àtìyá tiẹ̀ náà bẹ́ẹ̀ sì ni obìnrin sàdédé ṣe bẹ́ẹ̀ o àbí tó bá rí i pé ń bẹ lọ́wọ́ ọkùnrin tí ìyàwó tiẹ̀ náà ní ìsìn tí ó bá ti máa ṣe bẹ́ẹ̀ sí ọ ó fi pamọ́ torí àwọn Yorùbá náà wọ́n ní bí èèyàn bá jẹ́ tálákà tẹ́ bá rí tí ń hùwà kan mẹ́jọ ọjọ́ yín lójú o ìwọ níwà ní wò tó ńgbà bá lówó náà wàá gbé wà tiẹ̀ náà yọ tóbìnrin bá wà lọ́dọ̀ tálákà ìwọ níwà ní ọmọ òwò tó bá wà lọ́dọ̀ ọkùnrin tó lówó yóò gbé wà rẹ̀ yọ so ẹ̀yin tálákà lẹ́mọ̀ àwọn ọ̀gbẹ́ ah, obìnrin ń hùwà báyìí wà burúkú ẹ sì gbá gbogbo ẹ̀ máa wò lè mọ lórí ìgbà tí wọn náà bá kó lẹ́bù tọ̀ wá lọ́tọ̀ ó máa fi ìyàwó tiẹ̀ rẹ̀ ẹnu rẹ̀ dọ̀tí jù gbó lọ tó náà máa hùwà burúkú ń bọ̀ lórí àkàràmọ̀kùnmọ̀ ọ̀dọ́wọ́ wa ọ̀rọ̀ tó lẹ̀ títí dénú a gbọ́dọ̀ máa bá àwọn òbí wa sọ kìí ṣe pé a máa sọkan lóde à ń kùn sínú. ok màmá ẹ̀ kí ló ṣe fún ọ̀gá tó fi nígbà sọ̀rọ̀ tọ́lẹ̀ torí àwọn míì náà máa ń sọ pé ẹ ẹ ẹ fáwọn ẹ ẹ ẹ practice justice lórí ọ̀rọ̀ yìí because mọ́mì wo lẹ́ ń sọ pé ká máa ṣe dáadáa sí mọ́mì játijáti mọ́mì jákujáku mọ́mì tiẹ̀ náà ní jákujáku játijáti kí ló á ṣe sí ọ mẹ́lẹ̀ sọ pé mọ́mì tó yẹ pé agbọ́nú history agbọ́nú history pé mọ́mì yẹn ó pa wá ti láti kékeré nínú àwọn òkè tó bẹ́yìn náà ìdílé ti dàgbàlagbà àgbàlagbà báyìí òkè ó lóyún yín sápò ni fèsì inú rẹ̀ lẹ́yìn ti jáde ẹ̀rí pé ẹnu ọ̀wọ̀wọ̀ because gbogbo ohun tí àwọn ọmọ máa pè ní excuse tó fi fẹ́ máa ṣàìdá sóbì wọn kò sí nǹkan ká kò sí pọ́ìntì kan bẹ̀ tán lè rí mu jáde ìwọ sí òbí rẹ ọ̀ máa ń tọ̀ sọ ni àbórí ẹ̀ dàrú má ṣe ṣe kéèyàn gbádùn òbí mà ní òbí ẹgbẹ́dẹ̀ òbí ẹni ẹni tó bí ni ẹni tó bí ni táwa náà fi bẹ̀ ìbẹ́nu rẹ̀ ni wọ́n náà wà wọ́n náà bí mọ́ ọmọ bí sẹ́rì ní ìsìtọ́ bá délé lónìí ní ìsìtọ́ sọ pé ó ti rẹ̀ ó ti rẹ̀ ọ́ kódà gan látàárọ̀ òtí ẹ̀gẹ́tì ara rẹ òtí ẹ̀sẹ̀ kínní ọlọ́mọdé ara ẹ̀dá ọlọ́mọdé ara àsúrí pé ebú wọ́n ìyàwó rẹ̀ kankan pé ọ nígbà tó mo wà bó kí ló dé kí ah, ọmọ ti dákú ni ṣé ọ̀sán pọ̀ ò ní mo ti ń dùn mọ́ ọmọ láyé tó bá yẹ pé di bànújẹ́ tó bá yẹ pé àárẹ̀ lọ́ba lọ́dọ̀ rẹ̀ ó dìde lọ́nà ló kémi ó kú kọ́ ọmọ ọmọ kù eré ló ń pe pọ̀ dàgbà ni àkókòónú àwọn ọmọ mi tí ó mọ̀ pé ntí òbí fojú wí lórí àwọn àkọlá ìkẹsẹ̀rẹ̀ ẹ mọ ọmọ mi dákúdájú lọmọ mi oníkúbọ̀ là ń dé ni tẹ́gbà àwọn òbí ṣe pánábà wàhálà lórí ẹ̀ ọlọ́lọ́ máyà àbùkù tọkàn òbí tówótówó wọn wà láì torí àti fẹ́ gbẹ̀mí ọmọ là ṣòwò ṣe ìwọ náà lọ́wọ́ adágbà tán wọ́n máa wúra rẹ wọ́n sọ pé kò sírù rẹ ẹnu ẹ̀ ni wọ́n náà wà ọkùnrin ó di bàbá àwọn obìnrin ó di màmá bàbá mi ọkọ yín àmì kéré ẹnu ẹ̀ lọ wà ìyá mi kò fọbẹ̀ sí ìyá mi bó ti tọ́ àti bó ti ṣe yẹ ó sì fomi já ẹnu ẹ̀ ni wọ́n náà wà nítorí pé tírun tí òbí ṣe tó fi jóbi tí wọn náà bá tó ṣe é wọn mọ iye òbí fóbi lódodo torí ẹ lẹ́hùn rẹ fóbi rẹ o lé ọ̀rọ̀ ẹnu rẹ fóbi rẹ gbogbo bó tilẹ̀ wù kórí kò gbọdọ̀ gbáyé lẹ́nu rẹ kó máa sọ̀rọ̀ àṣà sóbi rẹ bí àpèjúwe ní ìsìn wọn sọ pé kó ní ó gbélé lọ́pọ̀lọpọ̀ stage so ìwọ wá sí ilé tẹ́lẹ̀ náà ibòmíì lọ ká wa náà mọ̀ wọ́n á ń pe òbí rẹ láti gbọ́ òfin tí wọ́n ṣe lọ́dọ̀ tí wọ́n náà bó lórí tó wọ́n á ń sọ fóbi rẹ pé tí mo bá gbọ́ pé jáde pínrín etí <laughs> ń fojú yín rí etí mélòó ah la ilaha illallah ẹni pé nǹkan yí ẹ wàllá àgbà ọmọ mi ṣe sọ fóbi rẹ tí mo bá gbọ́ pé jáde pẹ́rẹ́ mama etí o tún ní mama etí yín mélòó etí fojú yín rí o sì jẹ́ màmá jáde kíjọba fojú rẹ rí ọmọdé wọ ọmọ tó bí lọ́wọ́ ló kú tó fojú màmá tiẹ̀ rí. fún láyé pé yí bá àná jì ṣé ńgbà tí òbí ọba ti gbóyìnbó tó bí o sì lọ sùkúlù ó túmọ̀ sí pé ọmọ tó bí tọ́pẹ́ bí mánú tó fi lẹ́yìn lọ sùkúlù tọ́pẹ́ bí mánú táyìn fi ń rí fẹ́rìn fífin sọ ó túmọ̀ sí pé táyìn rí sọ ó sọ àwọn òbí yín dáró oko ẹ̀yìn dára àgbòrò àbẹ́ẹ̀kọ́ ni fẹ́ jọ ó sì gbọ́dọ̀ wá sọ ọ́ di báwọn mọ́bì rẹ̀ lọ́wọ́ ìwọ náà máa gbọ́ òbí rẹ̀ ìwọ náà máa pè dìtọ́ pípẹ́ yẹn bá pè fọmọ ọ̀dọ̀gán ọmọ ọ̀dọ̀gán ó sàkó lọ́dọ̀ yẹn pé mi lè ṣiṣẹ́ lọ́dọ̀ yẹn mà ìyẹn àmọ́ sọ sóbì tóbi ok tí wọn bá tẹ̀ wá sọ pé òbí yìí o ó ní í ṣe pẹ̀lú bá ti wà lìjáde náà rọrùn o ṣé ó sì tọ́ka tún ṣe bẹ́ẹ̀ náà sí wọn tá a bá wo wàhálà tí wọ́n ṣe ẹ̀yin náà máa kíyèsí ẹ̀yin ò tí ì bímọ alápèjúwe ẹ wo bá máa ṣe máa sunkún lọ́dọ̀ ìyá rẹ̀ tí ẹ bá mú yàrá ti abiyamọ àbílẹ̀ lẹ mú ti abiyamọ tọ́mọ mi bá kẹkún mọ́lẹ̀ látòrú dàárọ̀ ẹ̀yin tí kì í sọ ọmọ yín gan ayé ò fẹ́ yín ẹ wà dọ́mọ yín lóhùn ẹ kò sì sí tí wọ́n ti fún ọmọ sáfẹ́ fi ó fẹ́ fún wọn fìtínà sí lálẹ́ àwọn tí ó máa ké yáá yáá yáá. ok kílẹ̀ wà ké bẹ́ẹ̀ fi bisikíìtì bẹ́ẹ̀ yọ sọnù bẹ́ẹ̀ fi kọ́ọ̀fù bẹ́ẹ̀ yọ sọnù bẹ́ẹ̀ mú bọ́ọ̀sì yọ gbà bọ́ọ̀lù. àwọn ọmọ wa wọn náà mọ̀ pé àwọn fìtínà wà wọn náà mọ̀ pé àwọn fìtínà wà ní ìjọ ọmọ kan sunkún èèyàn á gbé àṣẹ sí ní sí téèpù ẹni kọ́ rẹ́kọ́ọ̀dù ẹkùn rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹsì wa rẹkọdù ẹ gbogbo ojú ojú ojú thirty four seconds lọ ọmọ tí wàá dákẹ́ kò sunkún mọ́ kápá àárọ̀ ló fi sunkún tẹ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ tẹ rẹ́rẹ́rẹ́ tí ọ̀bọ̀ tó bá dọwọ́ ọ̀sán ìyẹn pílì rẹ̀ kù ah, ah, yóò kọ́kọ́ máa sẹ́ńtẹ̀ tó wì dé ṣé ìwọ náà ni lógun lẹ́kù ìwọ náà ni yọmọ átàdúmẹ́yìn pé ẹ fẹ́ máa fi mí ṣe ẹ̀yà àbí ah, ìwọ ló fi dínà àbí àwọn ló fi dínà rẹ díẹ̀ yọ àmọ́ ṣe ìyẹn ni ẹ̀pá ẹ̀pá pa ìfẹ́ gbọ́mọ ìfẹ́ gbọ́mọ. ìgbà tó wọn fọ àwọn agbọ́nkọ́ gbogbo ẹ̀fẹ̀ táwọn á fi ọ̀sán ọgbà láti ìgbà tó wà rondo ti ń dà wá láàmú náà kò ní fẹ́ gbọ́n tó ń fi dà wá láàmú káwa náà tiẹ̀ sí kàn. bó wàá ni àwa tó wàá ṣe sí tá tá a tún lè ṣe fún ọmọ abẹ́ọ́ abẹ́ọ́ àtúọ́ ọ̀sán lọ gbà wọ́n tún lọ mú títí mílíkì bí nǹkan ṣe lè tó ibà wọ́n tún fọ́ ọmọ ọlọ́run ní bàbá ọyẹ ọ̀sán ló kò ọ̀fẹ́ ọ̀fẹ́ kékeré ní mílíkì kì bàbá bàbá rà dọ́ọ̀jì ẹ̀sìn pápọ̀ lórí. ṣe gbogbo orú àwọn àwa yẹn mélòó lòbí fẹ́ kà mélòó lòbí fẹ́ kà torí ẹ̀ àwọn òbí wa ẹ̀tọ́ wọn lórí wa pọ̀ à ń sì sínkù ẹni tó lè pè fún wa ẹgbìyànjú ti yìí wàláì tí yẹn bá máa nùrù tí bàbá yẹn bá ti kú tí màmá yẹn ti kú èèyàn fẹ́ máa sùn ẹ̀jẹ̀ ńjọ́ mi ha wọlọ níbo mo tó wá lè rí àwọn òbí yìí tí màá fi tí màá fi ṣe dàgbà sí wọn níwọ̀nba torí ẹ ẹ̀yin sì lóbì ẹ má jẹ́ wọn lọ ọmọ yín lọ́ba àwọn gbogbo ẹni tí ò lóbì tó bá gbẹ́sìn yìí àwọn kábàámà wàláì tó wá kí bàbá àwọn bẹ ni tó wá kí màmá àwọn bẹ ni irun táwọn ti ṣe fún wọn táwọn ti ṣe fún wọn táwọn ti ṣe fún wọn sòbọ̀ táwọn ti lọ sò dáadáa téèyàn máa ṣe fún òkú lẹ́yìn ikú rẹ̀ ló kù tọ̀ àmọ́ yóò wù yín kékeré tiẹ̀ ṣe sí kójú yín kọ́ máa wúra wọn kí ìdùnnú yẹn kẹ́ máa kà nínú ojú wọn ike ha mo dúpẹ́ fọlọ́n pé mo bí ọlọ́mọ àwọn àwọn ti lọ. ẹ wàá lo ọ̀pọ̀lọpọ̀ òbí mi náà tó lọ bá wọn lọ lórí ipá àṣẹ tí wọn ni wọn lọ lórí ipá àtúkà lálàáfíà torí gbogbo àwọn ọ̀wá sa àwọn ọ̀wá aláìlẹ́kọ̀ọ́ burúkú yìí ó ti pọ̀ tọ́mọ ti hù sóbì rẹ̀ torí di eléyìí ọ̀rọ̀ tó lẹ̀ ni wọ́n máa tẹnu rẹ̀ bọ́ sóbì rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tó bá gbọ́n àwọn ọmọ tó bá dáa ìyàwó wọn gan dà mà wípé òbí òní nàmbà wán láàrin èwo láti dáadáa sí jù sóbì ni àbíyàwó torí pé ọkọ ohun yìí kí kọyìn òbí rẹ̀ kiri o sì gbọ́dọ̀ gbé bàbá àbíyá tiẹ̀ sí ipò tíyàwó kan tó ló ń gbé káwọ́ fún wa máa wá wa ẹnu sí wọn la ayọ́pọ̀ ìsọmọ gidi náà ti sọ máàlì nítorí kẹlòmí ti sọ òbí rẹ di mẹ́ta pinnu náà ni wọn á dọ̀rọ̀ bàbá àtìyá rẹ lẹ́wọ̀nwájú obìnrin dáadáa ni tó fẹ́ràn sí ẹnu kókò ní ọ̀fẹ́ràn rí mà wọ́n ti wá sọ bàbá rẹ di sí obìnrin tó ọfẹ́ tí ó fi máa fi ta yín tí máa ń sọ̀rọ̀ sí wọn tí ń blackmail wọn ṣògbó ló ti wá lè gbà wọ́n lẹ̀ lẹ́nu rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló náà gbọ́dọ̀ máa gbọ́rọ̀ bàbá àti ìyá rẹ̀ wá bọ̀ bàbá kan ju bàbá ìyá kan ju ya òsì tí wọ́n fẹ́ fi yẹ ẹsẹ̀ òsì tí wọ́n fẹ́ fi bàbá ẹsẹ̀ má bà bàbá ẹ jẹ́ má bà yẹ jẹ́ gbìyànjú dáadáa tó bá lè ṣe sí wọn kó ṣe sí wọn kó tó lọ so eléyìí jẹba àwọn alimami Bukhari rahimahullah tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ti rí nínú sahihi rẹ̀ wọ́n ní Bukhari. fi tabwidhihi tẹ bá fẹ́ mọ̀ Bukhari lágbọ̀ọ́yé ẹ̀sìn kò lágbọ̀ọ́yé ẹ̀sìn ẹ̀yà wọn máa wọ àwọn àkọlé tí bá kọ lórí àwọn àdéhùn kọ̀ọ̀kan ló fi jẹ́ pé nù rẹ̀ ó lè má di tẹ̀yọ̀ kan torí ọmọ fi hàn pé a lè yọ òfin báyìí bẹ́ẹ̀ a lè yọ òfin báyìí bẹ́ẹ̀ a lè yọ ìdájọ́ báyìí bẹ́ẹ̀ tọ́ lédè kúkúrú látọ̀dọ̀ Qaysala bunu Mayyaz ó ní kuntu ma'a an-Najdat فأصبت ذنوبا لا أراها إلا من الكبائر èmi jẹ́ ọ̀kan nínú àwọn anajadat anajadat yẹn àwọn náà lọ́mọlẹ́yìn najida ibn amir alhanafi àwọn jẹ́ àwọn kan àwọn jama kan tó ṣìnà àwọn jama kan tó dẹni àná ní ayé àwọn àwọn sọhábà bẹ́ẹ̀ abirú àwọn khawarij tó ó ní mo dẹ́ṣẹ̀ kàn tí mò ń wò pé ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni torí àwọn khawarij ìgbàgbọ́ tí wọ́n òun náà ní pé ẹni bá ti ṣe ẹ̀ṣẹ̀ ńlá onítọ̀hún ó ti di kèfèrí tó bá túbá ọlọ́run ní gba tútúbà rẹ̀ á ń bọ̀sibọ́sí pé yóò lè padà sí islam tọ́ba wa kú yóò máa jẹ́ khalidan mukhalladan fi nar yóò máa bẹ́ẹ̀ nínú agbèrè kése ni èmi wá dẹ́ṣẹ̀ kan kò sọ ẹ̀ṣẹ̀ náà èmi wá wò ó pé ọ̀kan náà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni látara bẹ́ẹ̀ ńkọ́ mo ti kú òun ẹ̀sìn. lábẹ́ àgbọ́yé àwọn anajadat tọjọ́ kan nínú wọn. fadakartu dhalika libn Umar ó súnmọ́ kọjá kó ti túbọ̀ ó ti kó nu àwọn anajadat ó ti dọ̀kan nu àwọn mùsùlùmí jama'a aljama'a àwọn ẹni sàn bẹ lórí ní tànàbí sallallahu alaihi wasallam àtàwọn sàhábà rẹ̀ ń bẹ lórí ẹ̀ torí ẹ̀ mo ti wá sọ fún Ibn Umar torí àìjẹ́ tó bá jẹ́ pé inú àwọn ànàjàdáàtì náà lọ́ba wà náà ló sọ pé kóńtù fílmọ́ọ̀bì ọjọ́ nù wọn rí tẹ́tọ́ bá sẹ́kù nù wọn ti sìn wọ́n yẹ kẹlòmíì kù gbogbo ẹni tó ṣìnà láyé wọ́n yẹ kẹlòmíì kù àyàfà àwọn àfa àwọn nínú ṣìnà nínú àná so àmọ́ pàápàá kan tí ọba wọn sínú ṣìnà tí ọba wọn sínú àná kí ló fẹ́ wí ni kí ló fẹ́ sọ. So torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà òun náà blacklist ní fáìlì rẹ̀ lọ́dọ̀ wọn káfíìrì lò náà tó gáàní kẹfìrí fẹ́ sọ gẹ́gẹ́ ṣe rí náà láyé lónìí irú àwọn ọmọ tí ń ṣe tẹ̀fìrí yà káàkiri tó yẹ kí wọn ọ̀dá nǹkan kan máa ń ná ẹ̀sìn tí wọ́n kàn sọ gbogbo yẹn di káfíìrì ọmọ jàhánà káfíìrì ọmọ jàhánà ẹni tó ti kú ń bẹ́nu náà ẹni tó ti kú ń retí àti kú ni lójú wọn. so ẹ rí i pé bẹ́sìn ò ṣe yé wọn tó tún ayé olódò wọn ní béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn nítorí pé gbogbo olùmọ̀ nípa ẹ̀sìn náà gan lọ́dọ̀ wọn olódò ń pa ẹ̀sìn ni wọ́n lójú wọn àti pé papà gan gbogbo wọn náà káfìrí ni wọn ọmọ náà náà làwọn náà táwọn ní ọ̀sẹ̀ kò nu ná àwọn mẹ́ta àbọ̀ táwọn ń kà fara gbogbo ayé yìí náà àwọn nìkan ni ọwọ́ awọ àlùjáná àrùbọ́há as-samawati wal-ard tẹ́kọ̀ ìbú rẹ̀ fífẹ́ sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì báwo wá ní ó ṣe nígbà téèyàn mẹ́ta àbọ̀ tí bá ń bẹ ládùúrú àyè ńlá bá wọn. ẹnikẹ́ yorùbá náà máa ń sọ pé aláyà ló lè gbélé ńlá bí tó o bá ti láyà wọ́n nìkan nílé olójúlé méjìlélọ́gbọ̀n ẹ̀rú ọ̀mà dábọ̀ torí tẹkùtẹ bá tẹ lọ́dọ̀ pọ́ àrùn ọ̀nù kó tó wọ yàrá méjìlélọ́gbọ̀n tán ó sì ti gbọ́ mi wọ́n sọ pé aláyà ló lè gbélé ńlá tó àwọn wá tún rí kékeré sá láyà lásán aláyà ọ̀daràn onìkan ló lè dágbélé ńlá pé wàhálà àlùjáná ọdún ọ̀sán àwọn àti wọlé ọ̀rọ̀ ẹ̀yìn mẹ́ta àbọ̀ lẹ́fẹ́ wọ̀ mí torí ẹ̀ lẹ́sẹ̀ rí i pé gbogbo ẹni tó bá ti ṣìnà láyé wọn ìfẹ́ gbọ́rọ̀ ẹni tí ò ti sí pẹ̀lú wọn nù ṣìnà níṣìí tó máa ní ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yẹ bí àwọn olùmọ̀lérè tó máa ti níta ni wọ́n bì tán ní lágbájá kí ni àkídà rẹ̀ sí ara wa ni àbí ìsara wọn ò fara mọ́ ẹ dákun ẹ máa fi kèfèrí léèrè ọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam ok ah <laughs> subhanallah so ẹ̀yin nìkan ni mùsùlùmí ẹ̀yin olódo so ẹ wá rí ẹni tó lọ́wọ́ bọ̀ bá fi máa náà kò sẹ́ni tó lè fi máa náà inú ànúyẹn ni wọ́n máa wà ànúyẹn wọ́n tẹ́ bàtì kódà tí ọlọ́run ti fi gbogbo àmì hàn wọ́n kórè àánú lẹ́ẹ̀ma wá nítẹ̀sí yìí ọ̀bọ sí i kìí máa sọ ní ẹran gbáà ọjọ́ gbé náà pé àmọ́ ni yóò jọ yín lójú yóò yà yín lẹ́nu wọ́n wà nìkan láwà lìjànà <laughs> subhanallah torí rẹ̀ eléyìí ìbá ti wá bí Ibn Umar àfi nítorí pé ó ti túbà mo wá sọ fún Ibn Umar wípé mo ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. Ibn Umar wa ni máa hì àwọn ìmánìyà o yíṣẹ́kẹ́ tí aláìmọ̀kan bá ń béèrè ọ̀rọ̀ rẹ̀ tó sọ lẹ́yìn wàá máa fi dájọ́ hmm. aláìmọ̀kan nìsín ó sọ pé mo ṣe zina ẹ̀yàn àní sáàwù báwo ni zina náà nítorí kó ṣeé ṣe kó yẹ pé tó ń pè ń zina ńkọ́ kò tó zina. tó bá jẹ́ pọ̀rọ̀ rẹ̀ tó sọ lẹ́yìn ọba fi ṣiṣẹ́ wọ́n ti máa sọ lóko kó tó di pé ẹ gbọ́ pé kò yé ṣe zina ló ṣe kò gbọ́ èdè kò máa ń tí ni. bí ká pé wọ́n kàn wo ìdí ní kọ́wọ́bọ̀dì rẹ̀ so lọ́ba ti fi tọ́ ara lọ́wọ́ á lò pèsè zina nà mọ́ dànù burúkú ni so olùmọ̀ béèrè nígbà tí aláìmọ̀kan bá ní ọ̀ràn tí mo dá nì ìyẹn sọ pé kí lọ́ràn náà ọ̀ràn tí mo dá rìsọ́ọ̀tì ẹ̀ ní sọ pé kí lọ́ọ̀ràn náà tí rìsọ́ọ̀tì ẹ̀ já sí bá ọ wá sọ fún wa àmà ẹ wá rí ìgbà tó ń sọ pé ẹsẹ̀ tí mo bẹ́ẹ̀ni ṣe ń wo ni pé kò lè jẹ́ nǹkan kan àfi ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ó túmọ̀ sí pé láti ìgbà tẹ́sí islam ti bẹ̀rẹ̀ náà làwọn mùsùlùmí ti gbọ́ yé wípé kàbá bó wà sọ̀rọ̀ sọ̀gá bó náà ti wà ẹ̀ṣẹ̀ ńláńlá wà ẹ̀ṣẹ̀ kéékèèké náà wà. الذين يجتنبون كبائر كبائر الإثم والفواحش إلا اللمم wọ́n ti gbọ́ inú hàn alukur'an fáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wà àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké náà wà. mo lè máa mukaffiratun lima baynahun idha kàbá ẹ nínú àwọn àdìsá nàbì sallallahu alayhi wa sallam wọ́n ti mọ̀ pẹ́sẹ̀ ńlá wà ẹ̀ṣẹ̀ kéékèèké wà. tó ọ wá sọ fún Ibn ọmọ tó ẹ̀sìn rí kọ́lọ́ náà ti sọ وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منه لعلمه الذين يستنبطونه منه tọrọ kan bá wàá bá wọn tó ní í ṣe pẹ̀lú ogun wọn ti máa gbé gèlè wọn ti máa gbé fìlàkà wọn ti máa ṣàyọnu sọká tọrọ ń bá sì ní í ṣe pẹ̀lú ìfàyàbalẹ̀ wọn tún ti máa gbé ká ọlọ́ọ̀ni ṣe ni ó yẹ kí wọ́n dá padà sọ́dọ̀ ànábì sallallahu alaihi lójú ayé rẹ̀ àfi kí wọ́n dá padà sọ́dọ̀ àwọn olùmọ̀tọ́mọ̀ nípa ẹ̀sìn lẹ́yìn ikú ànábì torí àwọn ni ọba mọ bí wọ́n ṣe yọ̀ dájọ́ rẹ̀ torí pé ntólùmọ̀ọ́mọ̀ aláìmọ̀kan ọ̀ma so torí de eléyìí báyìí bó ṣe sọ fún Ibn Umar Ibn Umar sọ fún yín pé laysat hadhihi min al-kaba'ir eléyìí o bọ́bá yẹ kó ń lẹ̀sẹ̀ o kò sínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá sọ ma pé ìgbà tẹ́ ẹ wà nínú àánú nàjàdát gbogbo eléyìí lẹ́ka fún ẹ̀ṣẹ̀ ńláńlá ìgbàgbọ́ yín sì ní pé gbogbo ẹni tó bá tún ti ṣẹ̀ṣẹ̀ ńláńlá ńkọ́ ó tún ti di kèfèrí káàtì ẹ̀ wá pé bẹ́ẹ̀ náà ní islam wí ẹni serú eléyìí èsè kèfèrí tó ti pé islam ọ̀sọ́ pé ẹni tó bá ti ṣẹ̀ṣẹ̀ ńlá gan di kèfèrí torí eléyìí ọmọ fi hàn ní pé gbogbo ẹni tó bá ti wà lórí àánú orí àánú náà lọ wà nítorí pé gbogbo ilé bá mọ lórí àánú orí àánú yẹn wà àánú náà ni ó bì gbogbo lítà bá ma lórí àná orí àná ni ọ wà àná náà ni ó bì tẹ́lẹ̀ yìí bá yé wa àjẹ́ pé ẹ wo àgbọ́yé mbẹ́ ọ ẹni tí ò tó ẹ̀ṣẹ̀ ńlá òun wò pé kò lè jẹ́ kankan àfẹ̀ṣẹ̀ ńlá wọ́n wá fi yé pé kò jẹ́ṣẹ̀ ńlá ọ̀dà tí ọba jẹ́ṣẹ̀ ńlá eléyìí túmọ̀ sí wípé gbogbo ń tẹ̀ mọ́lé lórí gan kò sí mọ́lé wọ́n ẹsẹ̀ wá yàn nàna rẹ̀ fún pé kìí ṣẹ̀ṣẹ̀ ńlá hún nà tẹ̀sà tó ń bá ń wẹ́sẹ̀ ńlá nǹkan méje àbí nǹkan mẹ́sàn yìí nǹkan mẹ́sàn ti ń bọ̀ yìí lẹ́sẹ̀ ńlá tọ́ba Ibn Umar yéésì tó ń nagbá lérò ni pé kò sí nǹkan mi lẹ́yìn eléyìí tó tún lè jẹ́sẹ̀ ńlá mọ́ ọ ẹ̀hẹ́n tó nítorí pé tí nǹkan bá ní ẹ̀kẹ́ ka oríṣiríṣiríṣiríṣiríṣi tí wọn á dárúkọ apá kan nínú àwọn ẹ̀ka rẹ̀ kò túmọ̀ sí pé nǹkan míì tó yàtọ̀ sí nǹkan dárúkọ kìí ṣẹ̀ka rẹ̀ kàbá èrè gbọ̀nà igi ni àmọ́ pẹ́ka so àwọn ẹ̀ka rẹ̀ kódà àwọn àwọn ẹni tó kọ tírà tí wọ́n ṣàlàyé gbogbo ohun tí ṣe kàbá èrè dùnú kàbá èrè dùnú tálkùránì àti súnà tọ́ka sí àbí tí súnà lásán tọ́ka sí àbí tálkùránì nìkan tọ́ka sí. So, lẹ́yìn kó ní kálukú ò ní sọ pé lẹ́yìn eléyìí o kò tún sí kàbáyérò dọ̀nàbù kankan mọ́ o. alimami zahabi rahimahullah ọkọ̀ tíra rẹ̀ alkabair láti fi ṣàlàyé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tọ́ kò sọ pé lẹ́yìn rẹ̀ kò sẹ́ṣẹ̀ ńláńlá mi mọ̀ tèmi tí wọ́n mọ̀ ní mọ́ kọ́ àwọn èèyàn kan tí wọ́n tún ṣe eléyìí tó sọ eléyìí tó ṣe eléyìí tó ṣe àdéhùn tó mú wá gan kò òun kọ az-Zawajir wọ́n wá sọ pé tíra az-Zahabi yẹn tíra tó wúlò tó sáǹfààní ṣùgbọ́n àwọn àléébù wà bẹ̀ lẹ́yìn náà àwọn kàbáyìrì tó tọ́ka sí òtó nǹkan òun wá fẹ́ tọ́ka sí kàbáyìrì fún wa ala abwab al-fiqh lórí gbogbo àwọn chapter chapter fiqh kàbáyìrì tó wà nù tọ̀hárà kàbáyìrì tó wà nínú wòdó kàbáyìrì tó wà nù tẹ̀yẹ́mú kàbáyìr eléyìí tó wà nínú ọ̀sọ̀lẹ́ kàbáyìr tó wà nínú adán kàbáyìr tó lè wà nínú àwòkọ́tù sọ̀lẹ́ kàbáyìr tó ẹwà wò kíkúrò àwọn tètè wọn á ti tẹ́ra ìdì méjì síbẹ̀síbẹ̀ kì í ti fáínà torí ẹlòmínà ti dó tó kọ́ mi so bẹ́ẹ̀ ni torí ẹ̀ kátó wá pé Ibn Umar wá sọ pé mẹ́sàn-án péré ni kò sọ pé péré mẹ́sàn-án ni. mẹ́sàn-án ìyẹn ni pé ìta fẹ́ sàlàyé fún ọ ní àsìkò wa tọ́ háyì mẹ́sàn-án tó kò túmọ̀ sí pé bóyá nǹkan mìíràn yàtọ̀ sí mẹ́sàn-án kò lè jẹ́ kabiratun minal kabair alákọ̀ọ́kọ́ al-ishraku billah ìṣẹ̀bọ̀sọ̀lọ̀ eléyìí muttafaqun alayhi ẹnu kálukú kò lórí pé ká ṣẹbọ̀sọ̀lọ̀ ó ní àgbà nínú àwọn ńláńlá ó ń lọ àgbà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nínú àwọn àdìsí anábì sallallahu alaihi wasallam ala ukhbirukum bi akbaril kaba'ir ala ukhbirukum bi akbaril kaba'ir ala ukhbirukum bi akbaril kaba'ir lẹ́ẹ̀mẹ́ta ẹ yóò àjẹ́ kí fún yín rò nípa àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi ju gbogbo ẹ̀ṣẹ̀ ẹ yóò àjẹ́ fún yín rò nípa ẹ̀ṣẹ̀ tó tóbi ju gbogbo ẹ̀ṣẹ̀ ẹ yóò àjẹ́ fún yín rò nípa tó tóbi ju gbogbo àwọn ní bàlá ya nígbà tí ó ní ìṣẹ́bọsọ́lọ̀ ìṣẹ́bọsọ́lọ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni kó o máa gbé ẹ̀tọ́ ọlọ́pọlọ gbé fẹ́ lómi ẹ̀ṣẹ̀ ńlá nítorí ẹ̀ ló ti jẹ́ pé títí tá fi filẹ̀ ayé yìí sílẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá kọ́ Islam nínú gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa bá àwọn èèyàn sọ ẹ máa fi tó wọn létí gbogbo ìgbà pé ẹ jìnnà ṣẹbọ ẹ jìnnà nítorí ma لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما مبينا sọlọ́n ọ̀bọ̀ ní forí jẹ́ nìkankan tó bá kú lórí pé ṣẹbọ sọlọ tí ò túba tó ṣùgbọ́n lè ṣàforíjì rẹ̀ fẹ́lòmíì ẹ̀foríjì ẹ̀ṣẹ̀ míì tí ò tó ìṣẹbọ sí téèyàn bá téèyàn bá kú lórí ẹ̀ṣẹ̀ míì tí èsì ṣẹbọ sọlọ tó wá kú láì túba ọlọ́run lè forí ẹ̀jìn àmọ́ ṣẹbọ sọlọ ọlọ́run ní ṣàforíjì rẹ̀ ẹ wá òbí yorùbá ti gbẹ́bọ wọ́n gbẹ́wù rẹ̀ lọ wọ́n gbé wọ ni wọ́n mẹ́mu rẹ̀ sọ́rùn ni wala hawla wala quwwata illa billah so ká ṣẹbọ sọlọ ká mú nǹkan mí mọ́lọ nínú jọ́sí ọ̀pọ̀lọpọ̀ kápá burú wọ́n ń ṣe sàǹsàn ní lójú méjèèjì sèǹtẹ́ wàá bàkútẹ́ gbé pàdé ọlọ́ọ̀nà nù ọlọ́run sì ní gbogbo ẹni tó bá tilẹ̀ ṣẹbọ sún ó ti ṣẹ̀ṣẹ̀ ńlá bákan náà ọlọ́ni nínú ọ̀rọ̀ tá nàbì Ìsá tó bá àwọn èèyàn sọ tọ́jú òdodo innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-janna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar. lágbájú ẹnikẹ́ni tó bá fi lè ṣẹbọ sọ́lọ ọlọ́run ti sàlìjánà lè wọ̀ fún iná ni ọ̀wọ̀ àwọn alábòsí ò ní ńlá lára rẹ̀. ẹ bá burú débi pé ọlọ́run sọ fún ànàbì sallallahu alayhi wa tí wọ́n gan bá tan òpinrin gbogbo sẹ́ẹ̀rẹ̀ ni ó bàjẹ́ ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين أنت رأسي كيف أسمعك سوى النبي تسوى جوري وتوبى له سبب صلوه بقلني بقسرني وبجي ó sì jọka ní ọni tí ó sófò ok ọlọ́run sọ fún anáde bẹ́ẹ̀ àwa wá àwa ń kọ́ torí ẹ̀sẹ̀ ńlá amẹ́wọ́n àwọn bó ṣe burú tọ́bàjẹ́ tó téèyàn bá ti ṣerú ẹ̀ tó bá tọrọ àforíjìn tí ó sì padà sídìí rẹ̀ mọ́ láéláé ọlọ́run foríjìn ọlọ́run foríjìn gbogbo àwọn sàhábà tí wọ́n á dẹni ńlá lọ́dọ̀ wa lónìí tọ́lọ̀ ń pọ́n wọn lé púpọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ló ti ṣẹbọ sọ́nà wọn bá rí kí wọ́n tó di mùsùlùmí ṣùgbọ́n nígbà tán túbá ọlọ́run bá gba tútúbá wọn ọlọ́run foríjìn wọn. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم تباتي ترى فريجي ولا فريجي بكنا النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له ẹni tó التوبه ti نجي kúrò nídìí ẹ̀ṣẹ̀ ọlọ́run ó dàbí ẹni tí ò torí ẹ kí ni wọn náà retí tó fi túbá kúrò nínú ẹbọ kí ló ń retí tó fi túbá nínú àǹtí nǹkan kan sorogún sí Allah ṣebí ojú ọ̀nà kí bùkátà rẹ ó bíá kọ́rọ̀ rẹ ó bọ́ sí kílẹ̀ ayé ọ̀rọ̀ sọ̀mù fún ọ ni wọ́n fi ṣẹbọ sọ́nà ẹlòmíì nítorí pé ọlọ́ọ̀lù òyìnbó ọlọ́ọ̀lọ́mọ yóò sàtó forí balẹ̀ fún nítorí wọ́n ní kọ́ lọ àwọn baba lóòsà àwọn baba Ṣàngó wọ́n ní yóò dùn àwọn òòṣà nínú tó bá ti dùn wọ́n nínú visa bọ́ sí fún tí visa bá sì bọ́ sí fún yóò rí lóyìnbó lọ tó bá dọ̀hún yóò dolówó àfa mùsùlùmí mi ó forí kalẹ̀ fáìmọ òòṣà lójú àná kò lè rí visa visa òfò tí èsè visa àlùjànnà kò á ti jẹ́ visa òfò ṣebí lóyìnbó náà ló dé o òrìbó rẹ̀ ti pọ̀ tó nìyí ṣèbí láti lọ òyìnbó náà lẹ́lọ́mí ọ̀tún ti máa gbé ẹ dákun adó àwọn ọmọ lè máa ṣe tí ń fi rí sẹ́ gbọ́ lọ wá báyìí <laughs> ó lè lọ sí wa Sweden sẹ́yìn ti gbọ́ Sweden jẹ́ ti dákú lọ pé ẹ́ Sweden ibi owó ibi owó ya múra sínú irọ́ lásán àbí ẹlòmíì bẹ lọ Australia báyìí ti ń jẹ bàbá ńlá yà ẹlòmíì bẹ ní New Zealand tí ò tí ì rí sẹ́yìn ọlọ́run ọba ẹlẹ́dàá kó pèsè iṣẹ́ alálùbáríkà fún kálukú àmọ́ ṣé wò ó rú dáadáa tẹ́lẹ̀ ni nígbà tó ń fi wá visa yẹn pé visa ọ̀tọ̀ ká débẹ̀ ká rí sí ọ̀tọ̀ ká sì rí sí alálùbáríkà ọ̀tọ̀ so ìwọ́n kàn ń wá kó sáti rí bẹ́ẹ̀ lọ torí pé àìdíà ọ̀pọ̀lọpọ̀ ọ̀há àwọn máa wò pé tá a bá ti kó omi tá a bá ti bọ́ sí kò mí tí wàá ti di rere láì máa ń pé kò síbi téèyàn ti jìyà láyé ọ̀wá ti torí visa wọ́n á lọ forí kanlẹ̀ fáwọn òòsà ó sì ti túbá tètè yá túbá o yá túbá ẹlòmíín bẹ níbi tí ń bẹ láyé ẹlòmíín bẹ ní Brazil ní Brazilia wọ́n wá ń dá fún pé ọ̀rọ̀ rẹ̀ tí ò ti bọ́ sí ní Brazilia iṣẹ́ tí wọ́n jẹ́ pé tó bá ti wá tó bá ti ṣe interview fún kéé click ó nídìí kí wọ́n bá gbé bọ́ lọ sórí ìta mẹ́rin nítorí fowó ẹbọ ránṣẹ́ sí nàìjíríà sọmọ kọ́ ń ṣẹbọ sọlọ ni ṣẹlẹ̀ ìtumọ̀ sí i pé òun ti ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ọjọ́ ti pẹ́ kọ́ wa túba ló kù ní túba kọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá kó lè bá a ẹnu mí náà ilé lọ́wọ́ títí sẹ́bọ̀ lójú méjèèjì sánsàn tí ó sì máa fi ọ̀sán bojú tí ó máa fòrú dáràn ẹlòmíì gan ojútáyé ní gbẹ́bọ ojútáyé ní sóòsà yóò tún gbé ẹbọ yóò tún wẹ̀wù òòsà yóò tún máa kí àwọn èèyàn pé tọ sẹ́yìn náà ń bẹ́ ṣọ́ọ̀fù kún lè bá rí pé àwa ti mú àti dì gúdúgúdú la di o à ń gbẹ́bọ lọ́dún o ẹ̀yin náà ń kọ́ sọ́wọ́ ń yá sẹ́nu sẹ́lẹ̀ ẹ̀yin náà wà àwa ń gbẹ́ bọ́ọ̀nù o ẹ̀yin kọ́ bàbá lè má mú ẹ̀yin ò tí ì lọ mọ́sálásí ẹ̀bọ̀ làwa ń gbé ńgbà bá gbé tá à ń bọ̀ wá mọ́sálásí. gbóòórùn kan yẹn ní ṣẹlẹ̀ láyé lónìí kálukú ṣẹbọ sọlọ tẹnikẹ́ bá ti ká wọn ṣẹbọ sọlọ wọn pé ó ti dá ó ti gbá wèrè mẹ́sì tí ìyẹn wọn máa kú yàn lórí téèyàn báwọn bàbá ń lé yàn tí wọn ṣe agbọ́n tó àwọn bàbá wa ni táwọn bàbá wa tó gbẹ́bọ̀ fẹ́fẹ́ sọpọ̀ ọmọ náà ni wọ́n ni tọ́ba kí wọ́n kú lórí pé wọ́n ń gbẹ́bọ̀ ọmọ náà ni wọ́n wọ́n wulẹ̀ tán rẹ̀ jẹ kí pa afẹ́ sọ torí pé ọlọ́run ti sọ inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika lèmi yẹsẹ anabi ọsọlọ bá àìsàn náà sọ pé tẹ bá kọjá gbàtà rí ẹ tó bá kú lórí nǹkan mi tó yàtọ̀ sí islam ẹ fún rògbà mi jẹ máa ń náni wọ̀nyí kí ni tó tún wá sẹ́kù torí ẹ̀ eléyìí báyìí ó pe àkíyèsí ó sì pè fún kí oníkálukú wọ́n yẹ iṣẹ́ àtìṣe rẹ̀ wò sáà ti bọ́ lọ́wọ́ ṣẹ̀bọ̀sọlọ̀ pẹ̀sẹ̀ dìgbà tó bá dún wájú òòsà o pẹ̀sẹ̀ dìgbà tó bá dún wájú Ṣàngó o torí ń tọ́ sọ̀yàn dọ̀sẹ́ bọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ púpọ̀ islam islam islam tá à ń pariwo pé ńlá ń ṣe àfi kọ́ jẹ́ pé a lẹ́bọ lẹ́rù bí wọn bá lẹ́bọ lẹ́rù gbogbo islam yóò dòtú bá ń tẹ́mọ lọ́nà síbi tá a dùn ó ní lónìí ọlọ́ọ̀lẹ́dàá là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn ìròyìn rẹ̀ tó ga jù kódà kún kọ́ sọ akọ́làwà. So, kó gbà lọ́wọ́ gbogbo wa bó kó gbà àwọn wà pálapàla kó lọ́wọ́ wa kó lọ́n lè dára kó tún wa sí àlèdá túnra wa sí kó lè wa jìnnà sí ìṣẹ́bọ àti gbogbo ń tó ní ṣe pẹ̀lú ìwà burúkú subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ìjọba ọlọ́run ti ń fi àyè ìgbàlejò náà àbúrò ẹgbẹ́ jẹ́ àbúrò rẹ̀ gan tí arábìnrin jẹ́yàwó fún kò jẹ́ ọmọ tó fi tóbi wáyé lọ́kọ̀ fi lọ́ọ́ gbé ẹrù fún. tó bàtà lọ tó ní nọ́mà ní pé kì í fi ẹbọ ní pé ìpèsè ló ń lọ sí. onípèsè ló ń lọ sí kọ̀ọ̀ká fún ẹbọ. gbèsè ló ń lọ sí. onípèsè ìpèsè àjò ah. <laughs> tí. ẹ kò dandan ni pé kọ́ńkàlùkọ́ gba nǹkan tó ń ṣe pé bó ti ṣe rí nì síwájú ká tó dájọ́ lé lórí nítorí pé gbogbo ẹni tí wọ́n ń dáràn láyé kì í sọ pé òun dáràn so síbẹ̀síbẹ̀ ọ̀daràn náà lọ̀daràn ọ̀nà jẹ́ ẹni tí mo ti kàn ní pera rẹ̀ lọ́mùtì ó ń zìnà kàn ní pera rẹ̀ ló ń zìnà ẹ bó ṣe jẹ́ pé amúgbó kàn ní pera rẹ̀ lẹni tí mo mọ̀ kó mọ̀ ní kálukú ẹ̀gbọ́n tó ń kó ọmọ tí kì sápà owó ọwọ́ rẹ̀ níta náà so torí ẹ ìyá rẹ ti ṣẹbọ sọlọ. ìbéèrè wa ni pé tí ó bá ẹ̀yìn bá bá sọ̀rọ̀ pé lóyún àwọn afárá láti ìyá rẹ̀ kọ́ àyè kan lórí pé ẹ̀bọ̀n ní ilé yóò kàn tọrọ àbójú lọ́dọ̀ lọ́nà. rárá o rárá yóò tún padà sí ds Islam yóò wẹ̀ padà sí ds Islam yóò gbà pé òun ṣẹ̀ṣẹ̀ sí new page láti ṣe àjèrè yóò tún sí. Aleykum salaam. àkọ́kọ́ ni pé ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ afẹ́ pé abáwọn èèyàn sọ̀rọ̀ láhàtọ́ lẹ̀ náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́fi sọ àkọ́kọ́ àwọn ọ̀mà sọ ọlọ́run sì sàánú èèyàn yìí mà ẹni tó mà kò lè kò lè kò lè jẹ́ sábàbí tẹ́ni tí fi mà àfikọ́ mọ́nà tí fi pè sọ́rọ́ ìnáwó ma máa ń kọ́ lẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga gíga wípé láwọn yunifásitì ti islam ẹ̀kọ́ kan wà tó ọmọ gbọ́dọ̀ kọ́ kó tó gba dìgírì ó náà ní uslubu da'wa ọ̀nà wo láwọn gbà pèpè sẹ́sìn islam nítorí ìwọ lọ́wọ́ máa ń tó fẹ́ pèsè ní dáadáa wọn ò máa ń dáadáa so ìwọ lọ́wọ́ á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi pè é so ó sì súnmọ́ tẹ́ bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé àwọn èèyàn pé wọ́n padà gbọ́ náà unlike tó bá pín nǹkan kọ̀ǹdẹ́mù wọn nǹkan kọ̀ǹdẹ́mù wọn nígbọ́ wọ́n gan alára tó máa ń kọ̀ǹdẹ́mù rẹ̀ sọ́gbọ̀ wọn náà nígbọ́ torí bọ́lá ti dọ́mù ìyá ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́sìn pé wọn. so ìgbà míì gan ẹ tún lè ṣe bíi ike kí wọ́n dájọ́ láàrin ìwà àtọ̀rẹ́ rẹ̀ so bàbá Imam, ẹ dákun èmi àti ọ̀rẹ́ mi yà ń fa ọ̀rọ̀ kan ni ẹ̀yin ni mò ń sì fẹ́ kẹ́ ẹ dá adájọ́ láàrin wa ẹ̀rí inú rẹ̀ ó dùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tí ń wò pé ibi tẹ́ ẹ máa kí ó dé wọn ò tí ì mà débẹ̀ ó tún wá léyìn olùwọ́n jà dájọ́ náà pé tọ́ èmi pẹ̀lú rẹ̀ ń ṣe fanfa lórí fati àkíkà ni so tọ́lá nàbì tí ní ẹni tí ó bá ka fati àdáadáa kò ní sọ̀lá fọmọ kó ti pass message <laughs> so bàbá yóò ti máa wò bọ́lọ́bọ́ ní kí rẹ fẹ́ wó sí pé tọ́ èmi á ń sọ fọ́lẹ̀ mi wípé àwọn pátí àti máa kí àṣìṣe wà bẹ̀ òun náà wà láti ṣe wà nù tèmi náà máa ní èmi ò lè dájọ́ lé ọ lórí torí rọ̀ ni wá èmi náà ò sì lè gba ìdájọ́ tiẹ̀ náà yá lọ bá bàbá ìmáàmù bàbá ìmáàmù ó lè má ti di ẹdẹnu lé tí ó ti ní mọ́mọ́ntẹ́ǹ kọ́ mi <laughs> ń lọ ọkọ àbíkọ́ sọ pé èmi ti di gbígbẹ́ lẹ́yìn ọba máa ṣe lè má mú mi torí sọ láti àwọn èèyàn tí mo ti kódà kótó yìí ti tó gẹ́ ó sì lè sọ kankin kó ní kẹta fún wọn gbọ́ ẹ̀yìn bá wọn kàdàdà ẹ̀rí pé kàdàdà kàdàdà bàbá ta lórí kéènù wa ẹ ṣàlàyé bí táwọn àṣìṣe bá wà fún wa so onáà bá ti rí i pé ẹ fẹ́ gbé òsì ẹ̀ ń dọ́gbọ́n fò mọ́ra ni ẹ sì fẹ́ gbóhùn tàbí ọmọ ọjọ́ kejì kò sẹ́ni tí ó gbà ní ọ̀dà bàbá ẹ̀yin náà ké tiyín fún wa ká fi gbọ́ kọ́kàn wo lè balẹ̀ ṣé ẹ wá wò ó pé màá fàájì àgbẹ àwọn tó fi dà ẹ màá fàájì àgbẹ o ẹ rí ìtàn nàbì Ibrahim aleyhi salam <laughs> nígbà tí àdọ́dọ̀ Ibrahim aleyhi salam tó sọ pé rọ́bì arini kayfa tuhyil mawta qala awalam tu'min.

àwa náà gbọ́ ti yín bàbá wa bàbá bá ní alhamdulilayi rabila alamina aramani arayeni. ẹnu àwọn àtọ̀rẹ́ rẹ ẹ ti jọ wojú ara yín láì ti sọ̀rọ̀ bàbá ó ti rí i pé kí ni parí lẹ́yìn ah rẹ́rìn o rẹ́rìn <laughs> ẹ̀rí pé àti wá kọ̀rẹ́tì bàbá kò ní sọ̀rọ̀ mọ́ wà láàyè tá bàbá ee tá a rọra sọ bá a ti sọ ẹ̀yin náà la gbà lérò bàbá wa láti àyín fọlọ́n tún gbogbo wa sí ó ní di àkíyèsí àtàmójútó mo sì mọ̀ pé èsì ẹni tí wọ́n gba sọ̀rọ̀ fẹ́ kọ̀ ti kún àtòyìn kọ́ta ni ẹ̀yin mọ̀ alẹ́ mọ̀ àwọn bàbá wa <laughs> so àmọ́ pé ẹ mọ ọ̀nà tẹ́ fi ṣàtúnṣe bẹ́ẹ̀ sì wà bẹ́ẹ̀ sí ọ̀pá yìí ọjọ́ bó ti ṣe jẹ́jà àrí sísọ. ó tó bá wọn fẹ́ ka àwọn àbẹ̀rẹ̀. ni pé dájú àwọn bàbá pé wọn ti ṣẹ̀rí àwọn ogun kò sí ń tọ́kùn òkú sóun lọ́kọ̀ àkọọ́lẹ̀ pé ẹ má fi ṣẹ̀rí àtúngbọ̀n ẹ̀yin lẹ tẹ̀lé fẹ́nu ẹ̀yin lẹ dàn fún torí kọ́ lọ́n sọ pé ọ̀la tẹ̀sí ro wa zero tún wí sọ̀rọ̀ ó kọ́rọ́ ara ẹ̀rọ ẹ̀sẹ̀ kan ní irú tẹ́ lomi nà. oníyàwó àwọn gbogbo rọmọdán yóò bá lóyún tó mọ tọmọ lọ́wọ́. adúpẹ́ fọlọ́ àwọn rọmọdán kan bọ̀ fẹ́ pé yóò ti bí ma tán so kò sì ní tọ́ mamá yóò fi máa san gbèsè gbogbo èyí tó bá ti àwọn oṣù kan bọ̀ tí ò ní tọ́ bá tó rọmọbọ́nù tó bá bá láyé ó tún máa tẹ̀yìn náà ní lọ́tún lọ́tún lọ́tún ọjọ́ bó ti jẹ́ torí bẹ́ẹ̀ ti béèrè ẹ béèrè béèrè ọba lóyún yọ ma àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tèyí tó túmọ̀ sí kẹ́ bá wọ́n náà náà náà ni pé yọ máa kọ́ lẹ̀ gbèsè ọdún mélòó lọ jẹ padà wọ́n ní kí ni ìdájọ́ téèyàn padà rí gbàǹjọ gbẹndàlùkìyàmù sokoto múra sí dáadáa tiẹ̀ olófin jóná yẹn torí pé ẹni tó ń bàjẹ́ ọ̀fẹ́ràn rẹ̀ tí ìbá ti kéèyàn bá gbọ́n ẹni tó fẹ́ràn tó kà kán tà ló tún bùn ládàá tiẹ̀ bàbá àti ìyá ẹ lọ́yẹ kó ọmọ àbàjẹ́ tí wọ́n fi jẹ́ pé wọ́n gba ládàá rẹ̀ wọ́n rálẹ̀ jẹ́ ńlá wọ́n jọ gbẹndàlùkìyàmù wọ́n á bọ́ ọmọ ọlọ́mọ jẹ́ wọ́n bẹ ní ẹlẹ́ni jẹ́ dáadáa ló ń ṣe sí o kó náà má bàrà jẹ kó má bàánu jẹ tó múra sí tó rárá ń tọ́lọ̀ wò má kálukú la náà ní tó fi rà lìjà náà o máa bá kó láde léyìí fún ọ tán tó kó télé yìí fún ọ tán tó kó télé yìí fún ọ tán tó kó télé yìí fún ọ àfa tọba ya pẹ̀lú gọ́ọ̀lọ́n pẹ̀lú gọ́ọ̀lọ́n tó jẹ́ kọ́pọ̀lọpọ̀ wa kára lìjà náà wọ̀ níjọ́ gbẹ̀ndàlùkè yá ni ẹ̀dẹ́kùnrin ìwà àbàjẹ́ ni ọlọ́run ṣàpèjúwe ẹni tí máa ń bá yẹn jẹ tí ń sọ̀rọ̀ rẹ̀ láì dá lẹ́yìn rẹ̀ pẹ̀lú ẹni tí ń jẹ òkú ìbejì ọmọ ìyá rẹ̀ tó sì dá bẹ́ẹ̀ sọ́kàn yín gbà náà. táwọn wà nínú mọ́tò ń bọ́ mbẹ́ kí ẹ máa ṣeré lẹ́sìn Islam ẹ bọ́ ọ̀lẹ̀ ẹ bọ́ ọ̀lẹ̀ ẹ wàá ṣe sọ̀lá àmọ́ pé nínú mọ́tò pé tráfíkì ọlọ́mọdé ọlọ́mọdé ẹ bọ́ ọ̀lẹ̀ torí pé ẹlẹ́dàá ọkọ̀ gbà. ká ṣe sọ̀láàtì tọ́jú ọ̀ràn yàn nínú nǹkan àgùn lórí nǹkan àgùn àfi tó bá jẹ́ pé bíi bàálù bí ọkọ̀ ojú omi jẹ́ àwọn kó wọn ní dúró bọ̀rọ̀bọ̀rọ̀ so òun èsì sábà tọ́ọ̀nù sọ́tún tọ́ọ̀nù sósì bíi mọ́tò so ẹ lè ṣe sọ̀láàtì náà àwọn ilé àmọ́ pé mọ́tò ọlọ́run má wa in khiftum farijalan aw rukbana fa idha amintum fa in khiftum farijalan aw rukbana tẹ́rù bá ń báyìí tó gún ṣẹlẹ̀ ìgbà náà ọlọ́run ni mo gbà pé kẹ́sì sọ láti ọ̀ràn yàn gan lórí ìrìn mo gbà kẹ́sì sọ láti ọ̀ràn yàn nínú nǹkan àbùn tó bá yẹ kó gun ṣẹlẹ̀ àmọ́ gun ò sí wọn á nítorí pé wà á tráfíìkì ẹ lè ṣe two hours ẹ lè ṣe three hours ọlọ́run ọba ò gbà pé kò sí sọ láti ọ̀ràn yàn bá nu mọ́tò náà. wọ́n ní ẹni tó bá ní sickness tó bá rárá o kò ní bọ́yàn àfi tí wọ́n bá rí pé sickness rẹ̀ yẹn àárẹ̀ ni tó yẹ pé kò gbóògùn kò gbóògùn nítòkù táwọn wò ní kó lè kú at any time so gẹ́gẹ́ bí arúgbó tó yẹ pé kò sóògùn tá a lè fa arúgbó tí fi dèwe kò sí sàgbàdèwe so wọ́n padà lọ sàárè ìbànà so ìní ọmọ bọ́yìn ìmọ̀ pé ìbá ń mí ẹ sà oríṣiríṣi kò sì so ò lè ti torí kó ní ṣé ó tọ́ tí wọ́n ṣe ọ́tọ́sì kan rẹ̀ jábà. ọ́tọ́sì gbogbo èèyàn ni ó lẹ́tọ̀ọ́ síbẹ̀ ẹlòmíì ó kú lóòótọ́ tó yẹ pé ikú rẹ̀ yóò fa fanfa báyà wọn fún ní wọjẹ ni báyà wọn fún ní wọjẹ ni sòtí ó ti wá fẹ́ da gbogbo nǹkan rúkò sí tó burú wọn là wọn lanu rẹ̀ kí wọ́n fi wo kí ni ń tọ́jẹ káyìn kí ló ṣe sábàbí ikú rẹ̀ àmọ́ ìjẹ́bẹ̀ aláṣùrù ní pé tí gbogbo mùsùlùmí bá ti kú kan lọ sí a gbọ́dọ̀ gbọ́n wọn láì gan lọ́sípítù láti máa wá kó gbogbo nǹkan nù rẹ̀ jáde wípé báyà wọn nídìí eléyìí fáwọn ọmọ tí ń kọ́ mẹ́dísìn ẹ lọ wá nǹkan míì tẹ́ fi máa kọ́ mẹ́dísìn yìí kì í ṣe mùsùlùmí lẹ́ẹ̀ fi máa kọ́ mẹ́dísìn so eléyìí pàtàkì ká mọ̀. wọn lágbàá ìgbòdà lè fún àwọn pé advice náà ni pé láàrin kẹ́ tẹ̀lé tọlọ àti kẹ́ tẹ̀lé ti bàbá yín ta ni náwó lé bàbá yín náà lórí bíbọlọ náà sọ àwọn ẹmí lónìí bàbá yín dọ̀bà lẹ̀ fọlọ náà. wọ́n ní sábà máa ń lálàyé àyà àwọn lójú pé àwọn ní mákẹ́tì pé kí àwọn ti bóyá àwọn máa rí ìyá pé ń lọ ọjà ń gbogbo gbà àmọ́ bóyá ó da màmá tà kù àbẹ́ rí bẹ́ẹ̀ tó àmọ́ àmọ́ tó alọ́kùnlá á bẹ́ẹ̀ bá ti rí dáadáa nípò òkú yín táyà ń rí i pé bí ìgbà tó ṣe é pé wàhálà tó bá kú náà ní tó ń bá ká ẹ mà ṣàdúà fún ẹ mà ṣàdúà fún. ara ẹ̀sìn wa ni ara ẹ̀sìn wa ni nìkọ́ ṣé tó bá dára ẹ̀sìn wa ọ̀kan wà tá à ní tẹ́lẹ̀ lára ẹ̀sìn wa náà. wọ́n ní táwọn bá ń láwọn ọmọdé pé ọmọ ń parọ́ kí làwọn ti ṣe lórí kọ́ ẹ tí ọmọ bá ń pa òbí náà kọ́kọ́ gbọ́dọ̀ kíì ẹ̀yin lẹ́kọ̀ àwùjọ gbé lọ́kọ̀ yẹn àbí kó ọmọ láwùjọ yẹn sọ pẹ̀lú náà ẹ wàá máa ẹ sì máa fún wọn lẹ́bùn lórí òdodo yẹn òdodo ọ̀padà lékè rọ́lá lórí ahọ́n wọn wọ́n padà parọ́ yẹn tì àwọn tó wá pé náà àwùjọ tí burúkú tí wọ́n kọ́ wọn nírọ̀ náà lẹ́ ń gbé kò sí tàbí ṣùgbọ́n ẹ̀yin nìkan lẹ́ẹ̀mọ́ malé ẹgbẹ̀rún yẹn ọmọ bá yín wò so ọmọ òní padà dẹni tí ń sòdodo tó wáá jẹ́ pé náà lẹ́ bá ń parọ́ tẹ́ bá ti túnra wọ́n ní ṣé tó bá wọn pé báwọn àwọn níyàwó méjì àwọn wá ní àpàtúmẹ̀tì kan tó dá táwọn ń gbé pé táwọn lè máa sọ fún ìyàwó kọ̀ọ̀kan tó máa wá sọ́dọ̀ àwọn bí wọ́n lọ́sẹ̀ yìí tó máa tó bá ti ṣẹ̀ ń bọ̀ ìyẹn náà tó máa wá. kò sí nǹkan tó burú mi lópin ìgbà táwọn obìnrin bá ti gbà bẹ́ẹ̀ torí pé ìpìlẹ̀ nítòfin ṣẹ̀rí àṣọ ni kí wọ́n máa pín ọjọ́ ẹyọ kọ̀ọ̀kan fún ìyàwó kọ̀ọ̀kan eléyìí lọ wà lọ́dọ̀ rẹ̀ lónìí ọ̀wà ń bómi lọ́la ọ̀wà ń bómi lọ́túnla nítorí pé tọ́ba lọ́sẹ̀ kọ̀ọ̀kan oríṣiríṣi nǹkan lè ṣẹlẹ̀ nọ́ọ̀sì tọ́ba jẹ́ pé òṣìṣẹ́ kan ní tíráfùlù sẹ́gbẹ́ ọ lọ síbi kan láàrin ọ̀sẹ̀ olójọ́ mẹ́rin ṣòṣẹ́ mọ̀ pé léyìí jẹ́ bá ọjọ́ mẹ́rin nínú méje oṣù mẹ́ta eléyìí ọjọ́ méje tiẹ̀ sì pé tọ̀hún náà ọjọ́ méje tiẹ̀ náà pé ṣé ò ti di pé yẹn ń sábò síbà torí ẹjọ́ kọ̀ọ̀kan ló ti dáa jù bá sọ pé ẹ̀yin yàtọ̀ sí àwọn alétẹ̀fọ̀ àwọn ìyàwó yín sí èyí tẹ́ bá ti wà lọ́dọ̀ rẹ̀ kọ́ máa wá bí ọ̀dọ̀ yín ni láwọn ọjọ́ tiẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àmọ́ tẹ́ bá ti lè borí wàhálà tó tún ti bẹ̀ jáde nítorí pé àwọn obìnrin àwọn ọ̀dàbí ọkùnrin so wọ́n lè máa pé bẹ́ẹ̀dì náà gbọ́dọ̀ pé méjì so bẹ́ẹ̀dì tẹ́jọ máa sùn pẹ̀lú léyìí kọ̀ tẹ́tù máa sùn pẹ̀lú léyìí tí wọ́n náà bá ti lè sí kò sí wàhálà tó wọn ní agbára rẹ kọ̀ọ̀ká ju bẹ́ẹ̀dì lọ wọ́n tún lè ní ọ̀wà bẹ́ẹ̀sìtì tí oníkálukú fún un so ọlọ́run ràn ọ́ lọ ọba fún kálukú so kálukú náà yọ̀ọ́dẹ̀ pété ẹ̀ ní tẹ́ ọba ti kú yọ̀ọ́ka tiẹ̀ ńlẹ̀ ó tó bá na